kán máa wò yín ṣe kí n lo kán máa wò yín wá sórí social media ẹ kí n lo kán máa gbọ́rọ̀ yín sétí wá sórí social media ẹ̀yin olórí burúkú máa ṣàǹfààní gbogbo yìí ẹ kí n lo wá sórí social media àbí nítorí pé mi ò ráyè ẹ wá ní bá mi kọ́lé ń ṣe four one nine ẹni bá mi kọ́lé olè ẹni bá mi kọ́lé gba ten million ẹni bá mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀yin olórí burúkú máa ṣàǹfààní tẹ̀sí ẹ̀ ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ wọ́n sponsor bá mi kọ́lé o fẹ́ fọgbọ́n gbé wọn wá sórí social media kán mọ̀ lè wọ nàìjíríà mọ̀ àbí nǹkan tó fẹ́ ṣe kọ́ nìyẹn kẹ́ ẹ bá ti ń plan àwa kan wà tàti mọ̀ bí tẹ́ fẹ́ head yẹn sí lé lórí àkànlè máa wòran tẹ́ bá ti ń sọ pé ẹ fẹ́ ṣe àwa kan wà tàti mọ̀ bí tẹ́ ń gbọ́rọ̀ yẹn lọ àti mọ̀ ogún tẹ́ ń dá kọ́ lè sọ ń ṣiṣẹ́ rẹ̀ fi ń tàṣírí wa síta ni àṣírí tiyín náà rẹ̀ ní bò àṣírí tiyín gangan fúnra yín kò ní bò because táṣìírí yín bá fẹ́ bò ní. ẹ bá ṣe táṣìírí yín bá fẹ́ bò táṣìírí yín bá fẹ́ bò. yes so this one na Zainab Tuba and Auto Gele my people no kind of Tuba wey be say e dey for this world wey be say zainab no dey do am na she dey do am by herself my people na dozen nine na one buy wey be say na one resell am for abroad abi na which kind one i want make na contact zainab for na latest to ban and auto gele the kind of design wey be say una never even jam for any place my people na zainab and nina go forget the latest style and the latest design for auto gele and to ban make na contact zainab if you be person wey be say you dey resell am for abroad abi you just wan buy am and put for us make e change am um, contact zainab for all kind of color of tuba or any kind of style of altogele contact zainab for your latest tuba and altogele and thanks me later. ẹ ní wá sọ̀rọ̀ bá mi kọ́lé yìí ṣé wàá rí ká ní awíkóńkó kan wàá sọ̀rọ̀ bá mi kọ́lé lórí mo ráyè tí inú òun mo wà torí àwọn èèyàn rìn káàkiri mi dẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n ṣò nínú nǹkan tí mò ń ṣe tó bá yẹ pé lórí burúkú ni awíkóńkó ìwọ fọgbọ́n ó fẹ́ fọgbọ́n gbé voice note ti àwọn tí wọ́n sponsor bá mi kọ́lé wá sórí social media ó wá kọ́kọ́ wá tẹ́ndà sí bá mi kọ́lé ó ò ní jèrè òfò báyìí lómi ẹ̀fọ́ ń ṣe òfò ló máa ṣe mo sọ fún ẹ last year nígbà tí mo kọ́kọ́ wọ̀ níwà ti Alhaji Hamzat tán sọ̀rọ̀ Yorùbá Nation the man came out and correct himself and I respect him for that and ever since then I never said anything about him because I always respect him he's doing a great work but ngbà tó sọ̀rọ̀ against Yorùbá Nation mo tètè wá correct ẹ̀ pé no stop ṣe bẹ́ẹ̀ má kọjá bá ń dùbí tó wà yẹn ṣé ń gbọ́ mi nígbà yẹn náà mo gbọ́n ní awé kòkó Ọlọ́run sọ pé màá sì padà síwèé ọ̀rọ̀ fún ẹ ni because I told you then that was last year I think is it last year yes I told you ipa awé kòkó dẹ́ẹ̀dẹ́ mi rà họ olórí burúkú má ṣàǹfààní ẹ I told you pé dẹ́ẹ̀dẹ́ báyìí ó ní mi rà họ tó o bá fẹ́ gbé voice note àwọn tí wọ́n sponsor Bámidélé Bámikọ́lé Felix jáde síta gbọ́ mi o tó o bá rò pé o lè ṣe pé àwọn yẹn because àwọn tí ọlọ́run bless ni àwọn tọ́lọ́run dídì gbèdìde lórí Yorùbá nation ni they've tried a lot even to me to my platform if you don't know they've tried a lot for Yorùbá nation tí wọ́n bá rò bó wá fẹ́ stain wọn o fẹ́ draw wọn back ọlọ́run ò ní gbà fún ẹ i'm telling you tó o bá ní o fẹ́ fà wọ́n sẹ́yìn ọlọ́run ò ní gbà fún ẹ bá mi kọ́lé bá mi sorry eh, kí ló ń porúkọ ẹ Awíkoko tó o bá ní o fẹ́ draw àwọn èèyàn tó ní attention láti gbé ìrìn àjò Yorùbá nation ga o fẹ́ fà wọ́n sẹ́yìn ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́rùn apàdà lẹ́yìn ẹ Awíkoko bẹ́ẹ̀ ni and for you tó lọ ta mẹ́sẹ̀gì Awíkòkó gbogbo sórí Awíkòkó ẹ̀ eh, sórí Bámikọ́lé ah, ah kí ló ń lò gbogbo tó lọ ta sórí Bámikọ́lé fáwíkòǹkò gbọ́ mi gbogbo àṣírí ẹ̀ tó pamọ́ Ọlọ́run máa tú síta gbogbo àṣírí ẹ̀ tó pamọ́ gbogbo nǹkan tó ń dùn tó ti rò bó ti ṣe pamọ́ ó ti gbé jẹ Ọlọ́run máa expose ẹ̀ torí o expose arákùnrin yẹn o expose arákùnrin yẹn Ọlọ́run á expose ẹ̀ o rò bó fẹ́ dojú ti arákùnrin yẹn ọlọ́run máa dojú ti yẹ o rò bó fẹ́ dojú ti arákùnrin yẹn ni ọlọ́run ọ̀dẹ̀ máa dojú ti yẹ yes because tí ẹ bá ya olórí burúkú olófò ènìyàn wọn ti ní olófò pásọ mi kan ti sọ bàbá mi kò ní bàjẹ́ fógo yín lágbára ọlọ́run pásítọ̀ Genesis ó ní olófò ló máa ń bínú ológo olófò nìyí torí tẹ̀ bá kí n ṣe olófò ẹ ní bọ́ sórí social media tí bá mi kọ́lé bá ṣe nǹkan tí ò dáa ẹ̀yin tẹ́ ẹ pera yín lórí burúkú mídíà sí yẹn ẹ ṣe pera yín sínú yàrá kí wọ́n pẹ́ bá mi délé sáàrin yín àbẹ́ ẹ̀mọ́ fóònù nọ́mbà ẹ̀mọ́ kẹ́ ẹ pè wá sáàrin yín pé bá mi délé o we don't want this and we don't want this and we don't want this ká mọ́mọ́ ẹ̀pẹ́ sí ẹ̀ pé máa yẹn wọlé olórí burúkú yín ẹ ṣàfẹ́ lé wọlé ẹ fẹ́ lé wọlé nítorí pẹ̀sìmẹ̀ pé ọgbọ́n tẹ fi wọlé ṣí sí Sunday Igboho Adéyẹmọ lára ẹ lè wọlé sùn lára bẹ́ẹ̀ nítorí ó ti mọ̀ yín pé àṣẹ betrayer i'm telling you that's the secret a ti mọ̀ yín òun náà ti mọ̀ yín pé betrayer ni yín if not so ẹ ní bọ́sì tàkẹ́ wá àtàkẹ́ if not so olórí burúkú máa ṣàǹfààní yín ò ní bọ́ síta kẹwàá àtàkì bá mi kọ́lé i don't know bá mi kọ́lé i don't see him before only on social media but ẹ jẹ́ ká máa sọ tọrọ fúnra wa let's say the truth and the truth shall set you free nothing more we need in this Yoruba nation than the truth this guy says something ó ní gbogbo àwọn promises tó ń ṣe ẹ̀yin tẹ́ bá ti fún lówó pé lórí Yorùbá nation yìí ó ní bàbá wa Banji Akintoye ló ní kó òun hold on kò ń ṣe máyì nìkan ni bàbá Banji Akintoye sọ fún pé kó hold on even some meetings tí bàbá máa ń ṣe pẹ̀lú àwọn tó ní platform nǹkan tí bàbá máa ń sọ jù ni ẹ pé ẹ jẹ́ ká máa ní sùúrù let's be patient kíní yóò tí ì di wọ̀ ẹ má jẹ́ ká sọ di wọ̀ nǹkan tí bàbá máa ń sọ nìyẹn tó bá rí i pé ojú tí mo gbé wá láàárọ̀ ìwòsì ẹ̀fà ni mo rọ̀ rárá nǹkan tí bàbá máa ń sọ nìyẹn gbogbo ẹ̀yin tẹ̀ ń fọ́lọ̀ Awíkòkó tẹ̀ ń tẹ like tẹ̀ ń sọ pọ́rọ̀ ló sọ ọ̀tá ilẹ̀ Yorùbá nìyẹn o ọ̀tá ilẹ̀ Yorùbá ọ̀tá Alex Kárọ̀ òjìrè ọ̀tá ṣe Sunday gbòwádé ẹ̀mọ́ dẹ̀ ní pàpà gbogbo ẹni tẹ́ ni ó fẹ́ ó fẹ́ ṣe competition pẹ̀lú ṣe Sunday gbòó ọ̀tá ilẹ̀ Yorùbá nìyẹn èmi ò ríbi tó ti sọ pé òun fẹ́ ṣe competition pẹ̀lú Sunday gbòó mi ò ríbi tó sọ pé òun fẹ́ fi Sunday òun fẹ́ bá Sunday gbòó fi gbágágbá èmi ò ríbi tó ti sọ o ẹ jẹ́ kí ìlérí Ọlọ́run ṣẹ lórí Yorùbá nation tẹ́tí yín bá di tí etí inú yín bá di tí etí inú yín bá di èmi ò sọ pé máì ni ẹni tí ọlọ́run sọ o ẹni tó bá máa ń follow mi dáadáa mo ti sọ bí ẹ̀mẹ́ta ìpọ́lọ́run náà máa gbé nìkan dìde láìpẹ́ tó tún máa lead tíìmù láti join ṣe Sunday Igboho Adéyẹmọ tí ò dẹ̀ ní fi pamọ́ tá dẹ̀ gbójú ẹ̀ jáde I said it if you are following me very well. I said this thing more than three times pé ẹ̀mí ọlọ́run náà máa gbéyàn kan dìde láìpẹ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho Adéyẹmọ láti ja ìjà Yorùbá nation if you guys remember if you people remember if you people remember pé mo ti sọ pé but we don't know the person yet pé kí ọlọ́run má jẹ́ kó pẹ́. pé kí ọlọ́run even me in the first place I engaged that man pé báwo ló ṣe lè bọ́ síta kó a ṣe bí eléyìí ṣe kan then sally táwọn èèyàn ti fún mi ní àwọn àṣìṣe àṣìṣe ẹ̀ i'm telling you mo gẹ̀ẹ́sì máa yẹn bó ń gbà mo wá wo fídíò àwí kòkò pé eléyìí ti kọjá pé èèyàn èèyàn fẹ́ gẹ̀ẹ́sì yàn pé o ṣe kinní ìtara leléyìí má jẹ́ o tó mi leléyìí eléyìí ń ṣe pé bóyá ó fẹ́ correct ẹ̀ mọ́ ìlara ìlara leléyìí ìjà lára náà ń bá màá yẹn jà ìjà lára náà ń bá màá yẹn jà gbogbo ẹni tẹ̀dẹ̀ ń ṣe agitation Nàìjíríà ẹ tẹ́ ìtinú yín kẹ́ ẹ gbọ́ mi if you listen to what I'm saying today you will gain from it but you, if you decide not to listen to it you will lose it I'm telling you you will lose it gbogbo ẹni tẹ́ wà nàìjíríà tẹ́ ń ṣe agitation ẹ má jẹ́ káwọn olórí burúkú tó wà láàbúrò yẹn kó bá yín because lára àwọn olórí burúkú ni wọ́n kí ni reason ni pé àwọn náà máa polè wá jà àwọn náà máa polóko wá mu i'm telling you it happens to me before i realize pé kò ń ṣe gbogbo yàn ló lè finú nǹkan tó ń ṣe nínú yorùbá nation pé kò ń ṣe gbogbo yàn ló lè pè kó wá wo nǹkan tó ń ṣe nínú yorùbá nation torí àwọn ló máa polè wájà àwọn dẹ̀ ló máa polóko wá mu olóhùn ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n fún Awíko tán fún Bankole lówó kó fi rìnrìn àjò Yorùbá nation àwọn pípì wọn wà surprise pé báwo ni secret ṣe leak síta mélòó làwọn kẹlẹ máa yẹ pé ibi tí gbanigbani ibi tí gbanigbani wà ibi tí múnimúni kan wà bí wọn ṣe ń sọ làwọn olórí burúkú kan náà wà láàárín àwọn ọmọ Yorùbá iná ni ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe mítìn tẹ́ ẹ bá ń ṣe mítìn tẹ́ ẹ ní ẹ fẹ́ ṣe mítìn lórí Yorùbá nation <laughs> it's better you do your meeting inside your stomach o it's better you do your meeting inside your stomach don't do your meeting with them with olórí burúkú people because they are going to spoil your plan they will make your plan not to work they will make your plan not to work even people that are shouting on social media tó ń pariwo orí burúkú lórí social media pé àwọn gbogbo ẹ̀mí àwọn làwọn kápá ti tẹ wọn sí social media eh, yorùbá nation wọ́n ti ń gbowó lọ́wọ́ politics gbogbo ẹnu mo fi sọ wọ́n ti ń gbowó twenty twenty three sílẹ̀ so if you are doing meeting with them use your sense ẹni tó o bá fura sí má bá ṣe voice notes ìwọ tó bá mọ̀ pé akíkanjú ni ẹ tó bá fura sí lágbájá má ṣe voice note ẹ jọ ṣe call tó bá ń record voice yẹ kò lè lọ clear voice yẹ kúrò nínú tiẹ̀ bá fẹ́ gbèsè yàrá sórí social media wàá fi tètè mọ̀ pé olórí burúkú somebody ọ̀tá ẹ̀ lẹ́ni wàá fi tètè mọ̀ pé ọ̀tá ẹ̀ lẹ́ni ọ̀tá nǹkan tó gbé dání ni ẹni jẹ́ tó tó báyìí pé bẹ́ẹ̀ ni olórí burúkú tó ta voice note tó ta message fa Awíkòkó àti Awíkòkó wọn ní bọ́ sórí ṣe Facebook kán máa ṣe nǹkan tó ń ṣe lórí Facebook ṣe lánàá àbíjẹta yẹn torí olórí burúkú èèyàn ló máa ṣe báyẹn Awíkòkó I'm talking to you directly not indirect direct ni bẹ́ẹ̀ ni bàbá mi bó ṣe sọ nìyẹn ṣé ń gbọ́ mi ẹ̀yin tẹ́ bá ń ṣe nǹkan báyìí tẹ́ máa gbé voice note táyé ẹ lọ́ta fún kẹ́hìndé ayé yín máa bàjẹ́ ńjọ́ kan because mo kàn ru ọ̀rọ̀ yẹn látànà orí mi kàn gbóná wípé ẹ dúró náà we are praying for somebody to come out we are praying for ní tó bá mú èmi ọmọdé pé mo respect yàn mo ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ ni i won't lie to you we are praying for we are praying for somebody to come out. ẹjọ ooru ti mú òtútù yẹn mú láàárọ̀ tẹ́lẹ̀ ni. we are praying for somebody to come out. ká lè jáde tán full force kí election má bàa host nàìjíríà olórí burúkú yín wá képe nìkan jáde ònà máa bẹ́rí ọba máa bẹ́rí ìjòyè ọba tó rí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ jẹ́ ká bẹ́ sọnù ọba tó jẹ́ pé tútù lórí ẹ̀ gba ẹ̀ jẹ́ kàn fi ṣètùtù torí ọba torí ẹ̀ bá pé torí ẹ̀ pé tó mọ nǹkan tó ń ṣe á bẹ́tà kó sáyẹ́ǹsì ju pé kó wá mọ sòṣì ọ̀rọ̀ lórí social media lọ á bẹ́tà kó wọ́sìpù ẹnu ẹ̀ ju kó máa sọ fún wa pé ká lọ sẹ́ẹ̀tù ká lọ tó mọ́ reception rìn ká jẹ́ kí Tinubu àti twenty twenty three ṣé ìrọ̀ bàbá yẹn kò yẹ kán bẹ orí ẹ̀ sọnù lóòótọ́ ọdún mélòó ló kù tí bàbá yẹn fẹ́ lò nílé ayé tó fẹ́ fi ní àwa ọ̀dọ́ lára ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe amẹ́ríkà jẹ́ káwọn olórí burúkú social media owó tó ń ta kíní fún ẹ tó ń fún ẹ twenty thousand tó kàn wá dùn mí ṣẹ́rí nǹkan tó dùn mí lára àwọn tó máa ń ta voice note yẹn many people called me many people many people ẹni tó bá ń fọ́ọ̀lù mi lára mọ́ ẹ pé mo ti sọ̀rọ̀ bí lórí social media lórí péèjì mi ó ti lé ní seven months tí mo ti wá ké eléyìí tí mo ti fèpè lẹ̀ ó ti lé ní seven months because wọ́n ti gba kíní yẹn bí wèrè wọ́n ti gba wèrè mọ́ òun ló jẹ́ kí n fà sẹ́yìn òun ló jẹ́ kí n fà sí bọ́ọ̀n sì mórí pórí wọ́n ti fẹ́ burú wọn fẹ́ gbọ́ correction wọ́n á fún yín ní twenty thousand torí twenty thousand secret tí ó yẹ ká ẹ gbé wá social media ẹ dẹ̀ lọ tà fún wọn torí twenty thousand tán fún yín ẹ fi ń bá wọn boost page wọn lórí Facebook ẹ fi ń boost YouTube wọn ẹ fi ń boost telegram ẹ fi ń boost instagram wọn nítorí owó tán fún wọn wọ́n fẹ́ yín twenty thousand ẹ̀dẹ̀ ń ta àṣírí tó lè yọ yín kúrò lóko ẹrú ẹ̀dẹ̀ ń ta síta hmm? ẹ wá sọ ilé nítorí àwọn tó bá fẹ́ join tó fẹ́ sowọ́ papọ̀ pẹ̀lú Bankole kó má lè sowọ́ papọ̀ mọ́ Bankole kán lè rí Bankole náà bí ènìyàn burúkú àbí ṣé kankan yẹn kan tẹ́ fẹ́ ṣe nìyẹn mo gbà bẹ́ẹ̀ pé ẹjọ́ tó máa ń tẹ rẹ́ẹ̀dì ẹ má jẹ́ ń ṣépè fún yẹn tó máa ń tẹ rẹ́ẹ̀dì kó gbọ́wọ́ kò ń bí rẹ́ẹ̀dì yẹn ẹni tó máa ń tẹ rẹ́ẹ̀dì yẹn kó gbọ́wọ́ kò ń bí rẹ́ẹ̀dì yẹn o mi ò fi tipátipá wọ́ọ̀yàn o ẹni tó bá ń tẹ rẹ́ẹ̀dì kó gbọ́wọ́ kò ń bí rẹ́ẹ̀dì lórí péjì mi o ẹni tó bá ń tẹ rẹ́ẹ̀dì yẹn kó gbọ́wọ́ kúrò o torí olófo lọ̀rẹ́ olófo o olófo báyìí ni ọ̀rẹ́ olófo olófo ènìyàn aláyébàjẹ́ èèyàn ló máa sọ pé nǹkan tí nǹkan tí kíná porúkọ Awíkókó ṣe yẹn pé nǹkan gidi ló ṣe o ó máa rò bẹ́ẹ̀ nǹkan gidi ló ń ṣe tẹ́ bá ń sọ́pọ́ọ̀tì ẹ̀ tẹ́ bá yọ́ báyìí kẹfì hàn pé olórí burúkú èèyàn ló ń ṣe bíi tiẹ̀ o wọ́n dẹ̀ gbé ń jọ́ọ̀kì nígbà gbogbo èèyàn ló wà pánìkì pọ́n gbá Awíkókó wọ́n gbá Awíkókó ká kú mọ̀ síbẹ̀ kó máa jẹrà síbẹ̀ gan ṣé kò bẹ́tà kánà mẹ́pò ló ń bọ̀ wá dín nǹkan tó fẹ́ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ lọ́wọ́ ṣé kò bẹ́tà ká fi sílẹ̀ síbẹ̀ kó jẹrà síbẹ̀ ni kó kú sọnù wo kó mọ̀ dà pé mo tó bá fẹ́ mọ nọ́mbà mi Awikoko wo péjì mi ó pọ̀ síbẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ pè mí èmi á fún ẹ lẹ́tọ̀ọ́ direct ni kò ń ṣe indirect rárá torí òun ṣe bí olófò ènìyàn ó ṣe bí olófò mẹ́ẹ́ tó bá ṣe bí olófò ní wá sórí social media kó má sọ̀rọ̀ òṣì lẹ́nu ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ò mọ́wó tí ò mú nǹkan gidi lápò tí ò yọ nǹkan gidi lápò ẹ wo àwọn èèyàn ti relent àwọn èèyàn ti relent láti gbà tán ti gbé bàbá ṣe Sunday Igboho Adéyẹmọ tán ti wo oṣù kìíní oṣù kejì oṣù kẹta àwọn òdì kankan ṣe sí wọ́n ti relent pé ẹ wò ó ẹja jáwọ́ lápọ̀ tí èèyàn jàre ẹja gbómi lákaná èèyàn kan tún wá bù sí ọ tún bu karosín sí olórí burúkú yín tún bọ́ tàpọ̀ ṣe bu karosín ayé yín ti bàjẹ́ bá ti jẹ́ pé ẹ̀náwó àpò yín sí kinní ẹnu lásán lẹ́ ń pa ẹ̀ ń powó wọlé ni àwa tàdé náwó sẹ́jẹ́ kó wá yọ ẹ̀ẹ́náwó sí kinní tó tó bá pẹ́ ẹ̀náwó sí ẹ̀ ní bọ́ síta ipe petrol tẹnìkan ó bu ẹ̀yin fẹ́ gbómi dání ẹ fẹ́ pa á ẹ ní gbómi dání pé fẹ́ pa petrol yẹn àti àti sọ́ọ̀tì àbí àti òǹbò ipe fẹ́ pa á ẹ ná owó àpò yín ẹ ná owó àpò yín ẹ̀yin gbowó wọlé ni tẹ bá náwó àpò yín ẹ mẹ́ pé yes àwọn àwọn èèyàn náwó àwọn èèyàn náwó. èmi làǹtí fúlàní alex kò ní yẹ hades hades kò ní yẹ pẹ̀lú nǹkan tó kọ yín ipe i'm the one of the people who is killing Yoruba people in Yoruba land àǹtí fúlàní kò ní dáa fún hades hades ó ṣì táìpù bó ṣe sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bó ṣe pè mí fúlàní yẹn ó ṣì táìpù never see ọmọdé again block olórí burúkú ẹ̀ sọnù mi ni wọ́n ń pè láǹtí fúlàní kò níjọ da fún ìwà àtàwọn tẹjọ kóra yín jọ papọ̀ kò níjọ da fún àwọn tẹjọ kóra yín jọ papọ̀ bó ṣe pè mí láǹtí fúlàní yẹn pé mi mọ̀ pa yorùbá olórí burúkú olùṣà tó kún mọ̀kọ́ àmọ̀nàrún mọ̀ lọ à ń torí à ń torí yín jà àjà ń jì sàkúta i have blocked him already à ń torí àjà jàjà níta ló ń jà lẹ́yìn ìkùlé ilé wọ́n sọ pé nàìjíríà mo wà ni wò sọ pé nàìjíríà mo wà kọ́ máa bẹ yín lórílẹ̀ ọ̀kọ̀ọ̀kan kó tó dọ́dọ̀ mi ó jìnnà gan tó jẹ́ pé èèyàn ọmọ máa jà nítorí tiyín tẹ̀ nímọ̀ pé èèyàn jà nítorí tiyín nàìjíríà tẹ̀ wá ń bẹ̀ yẹn ẹlòmíì ẹlòmíì nàìjíríà kò lè avoid àti rábàrọ̀bà gàrí kan sínú ilé mọ́ àdẹ̀sọ àwọn olórí burúkú kan ń parẹ́ à ń sọ àwọn olòṣì kan ń parẹ́ pàmòrò sọ. tó bá yẹ pé wọ́n ló ń ta mẹ́sẹ̀gì and then secondly ṣẹ́rẹ́ ẹ̀yin obìnrin tẹ̀ ń ṣe social media ẹ̀yin obìnrin hmm. ẹ̀yin obìnrin ẹ jẹ́ kó rí yín pé o torí mo realize let me tell you people something ohun tó bá wù yín ni kẹ́ ẹ sọ ohun tó bá yín ni kẹ́ ẹ wí ọ̀dàlẹ̀ ni wọ́n ohun tó bá wù yín kẹ́ sọ ohun tó bá wù yín kẹ́ wí èmi á jẹ́ kẹ́ mọ kinní kan nígbà tí a bẹ̀rẹ̀ Yorùbá Nation yìí tó jẹ́ pé Citizen AY Group Ọláyọmí Kóìkì ọmọ adé kò ṣe pé nítorí pé ó jẹ́ èmi máa ṣe jágbá náà pé máa yẹn là ń ké lórí ṣóṣì àti òṣàtọ́lá là ń ké lórí social media fún Yorùbá Nation kò dàbí eléyìí o bẹ́ẹ̀ ni kò ṣe pé mo fi ń praise àwọn tí mo dárúkọ yẹn because wọ́n fi ọpọlọ wọn ṣe é yes wọ́n fi ọ̀pọ̀ mo sọ gbogbo ẹnu mo dẹ̀ fi sọ kó di pé mo ti wá social media tẹ́lẹ̀ bọ̀ kó di pé mò ń sọ̀rọ̀ pé Yorùbá nation uh, Lady B Lady B that woman in Italy Lady B òun ni mo rí bó ṣe sọ̀rọ̀ bó ṣe encourage mi sí Yorùbá nation and I pray over it mo dẹ̀ rí pọ́nà wà bẹ́ẹ̀ and I join that street mo dẹ̀ join ẹ̀ straight and then is he ó wà lọ́dọ̀ citizen ay and I joined her straight mo dẹ̀ bẹ̀rẹ̀ sí pariwo Yorùbá and I told her Lady B we already have platform for Yorùbá nation our side kí lè rò palẹ̀ and we work together nígbà yẹn kò sẹ́ni tó wá ń kígbe wèrè lórí social media kò sẹ́ni tó wá ń tàṣírí ẹnìkan síta Balógun of course. Yeah, yeah this is our chief okay mi ò mọ àwọn tí mo dárúkọ yẹn ṣé jaguar náà porúkọ máa yẹn ni mo ti dádì tán sára báyìí tọ́jọ́ máa ń ṣe rally ní UK káàkiri US káàkiri yẹn àwọn tá à ń ké lórí social media ni àti ọ̀rọ̀ pọ̀ ẹ̀ àròpọ̀ àròpọ̀ eré I think orúkọ dádì yẹn àròpọ̀ eré àwọn tá à ń ké ń gbà yẹn nìyẹn kò dàbí eléyìí ẹ fi sú àfi sú àwọn ènìyàn a fi sú àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń join sìn a encourage àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń join ni gbogbo yín tẹ̀ ń kígbe lórí facebook tẹ̀ ń pariwo tẹ̀ ń hó tẹ̀ ń hó lórí burúkú ní kíkún tẹ̀ ń fẹjú tẹ̀ ń fẹ́ fún tẹ̀ ń gba trillion tẹ̀ ń gba thousand ń sìn ẹ mọ bó ṣe bẹ̀rẹ̀ ẹ kàn jáwọ́ náà ní òjò kó rí yín pé tó tó bá yẹ pé ẹ jáwọ́ nígbà tí mò ń sọ ayé kókó máa ń gẹ̀ẹ́sì wa ni nàá nígbà tí mò ń sọ yìí gbẹ̀dú god bless you gbẹ̀dú god bless you bàbá mi gbẹdú máa yẹn ọ̀sọ̀ máa ibi máa ṣe máa sọ tọrọ tó ẹ máa lọ bẹ kàn máa máa yín ẹ máa house ẹ máa yín àwọn olórí burúkú àwọn ọmọkùnrin àwọn jáde ọ̀rọ̀ wọn ò ní lórí kò ní nídìí ẹ ní mọbi tán bọ̀ ẹ ní mọbi tán dé ẹ ní mọbi tán parí ẹ̀ sí. nígbà tó bá ti mú ti táyé mọ́ ti kẹ́hìndé mú tàlàbà mọ́ ti dògbé mú ti dògbé mọ́ ti ẹ ní mọ nǹkan tó ń sọ ẹ ní mọ nǹkan tó ń sọ ọ̀rọ̀ wọn ò ní nítumọ̀ ọ̀rọ̀ wèrè ò kí ń nítumọ̀ ẹ wá wọ̀ tán sí ẹ kàn sọ gbogbo ẹ kàn jẹ́ kí gbogbo ẹ̀ gan sú àwa tá a fi tọkàntọkàn wa join tá a wo ìgbé àtìtọ́ táwa ń kọ́ bí báyìí ló làwa ń gbà tá a sórí Yorùbá Nation ẹ jẹ́ kó wú lórí máa ti ṣe àwọn èèyàn gan kàn pè mí látọ̀tún máa dé nu platform gan ó sọ̀rọ̀ mọ́ ó sọ they are full ọmọdé ò sọ màánù ti sú mi ní kílẹ̀ bẹ́ẹ̀ kí n sọ wọ́n ti pọ̀rọ̀ mọ́ wa nínú wọ́n ti passion mọ́ wa nínú. they are just doing it to make money on social media wọ́n ti passion mọ́ wa nínú we know how we start this thing àmọ́ bá a ṣe ń ṣe kinní tó dẹ̀ ń lọ tó dẹ̀ ń smooth nígbà yẹn tá a bá fẹ́ ṣe nǹkan bóyá àwọn Fúlàní lọ attack níbi kan àwọn àbáwọn ọmọ Yorùbá wà ní problem we know how we bring them out ìyá Àbíkẹ́ Adé yes ìyá Àbíkẹ́ Adé that woman also mo ti kọ́ àwọn títí sí ẹwà ìpapọ̀ ṣe understand nígbà yẹn ta anything ta bá fẹ́ ṣe nípa Yorùbá nation we don't pronounce we don't gbé agogo àgbé microphone torí social media you people don't know. my pipo na di video na im una new watch finish so una see wetin happen for inside the video alright my people, i go like to end the video for you make gonna let me know wetin una think for the comment section and if una never subscribe make gonna subscribe so that una no go miss any latest just way i dey upload una bye bye till i come on away next time bye guys guys in my next video bye guys